orúkọ mi ni ọlásùnkànmí azeez mo jẹ ọmọ ibi ọ̀ṣun ìwó lọ́ṣun ló ti bí mi èkó ló bí mi náà ní k2 side ẹ̀ bọ́ mo dàgbà sí agége mo dẹ̀ lọ sí um, easy flow college ní agége private school ni mo lọ́gbà ẹ̀ kí n tó lọ sí community school ní mẹ́ràn bẹ́ẹ̀ mo ti parí secondary school ni ẹ̀dẹ̀mọ̀ ẹni tó bá ṣe parí secondary school ẹ̀ á fẹ́ kóhun tún tẹ̀síwájú nínú òwe ẹ̀ òun ni mo fi lọ fún lóòótọ́ iṣẹ́ medical doctor ni mo fẹ́ mo gain admission lọ sí OAU ìgbà ibẹ̀ mo ti lọ read medicine ṣe understand gbogbo bí a ṣe fẹ́ kó rí wọ́n gbà tá a parí tá a parí náà tẹ́lẹ̀ ò síṣẹ́ ẹ ṣáà mọ bí ìlú ṣe ń lọ àdẹ̀dúpẹ́ ń pé ìyanu díẹ̀díẹ̀ ti ń ṣẹlẹ̀ báyìí so ìgbà tí ó dẹ̀ sí iṣẹ́ mo ní òkè iṣẹ́ bábìn náà dẹ̀ ó ti jẹun tó ti wà lọ́kàn mi láti ilẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n àìsí ààyè mélòó kan láti fi ṣe kọ́ gbà ẹ̀ òun la ni mo ṣe fi ṣe so nígbà tí mo bẹ̀rẹ̀ nígbà yẹn it was about uh, two years now a dẹ̀ mo ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá mi tó jẹ́ ẹni tó jẹ́yàn dáadáa tibẹ̀ náà ni a ti mọṣẹ́ náà tí a fi ń ṣiṣẹ́ ṣe báyìí pẹ̀lú ògùn ọlọ́run. wákì o ọ̀rẹ́ mi tẹpá mọ́ṣẹ́ o tẹpá mọ́ṣẹ́ wákì o wákì o bájọ́ bó tún fíjọ́ ọ̀gọ́dé o fíjọ́ ọ̀gọ́dé o wákì o wákì o ọ̀rẹ́ mi múra sí iṣẹ́ o múra sí iṣẹ́ wákì o wákì o bájọ́ bó tún fíjọ́ ọ̀gọ́dé o. gẹ́gẹ́ bí mo ṣe sọ pé nípa pé kò ṣiṣẹ́ òun la fi ní ká ṣiṣẹ́ yìí tó dẹ̀ yẹ kó ti wà lọ́kàn tẹ́lẹ̀ so látara bẹ̀ mìíràn pé mo èèyàn ti wà committed láti kọ́ṣẹ́ iṣẹ́ tó wúyàn ṣe so ọlọ́run dẹ̀ nípasẹ̀ ọlọ́run ṣe nírọ̀rùn fún wa so àti bẹ̀ náà báyìí àá náà di ẹni tí ó ń fi owó tá a fi ń rán àwọn àbúrò tó tún kéré sí wa tá à ń fi support wọn ní school àdẹ̀dúpẹ́ fọlọ́run pé gbogbo ẹ̀ ń lọ nírọ̀rùn nírọ̀ọ́ nírọ̀sẹ̀ àárínkọ jẹ gbogbo nǹkan tó bá bọ́ sí nípa owó àárín ṣe látàgbára ọlọ́run. èyí tèmi lè sọ pé ó ṣe nínú iṣẹ́ yìí ojú pé ṣe rí oríṣiríṣi èèyàn ló wà oríṣiríṣi èèyàn lèèyàn máa bá pàdé ẹ̀rẹ́ lómi tó máa wá nípasẹ̀ ń pé bóyá ẹ ìkẹmọ̀ nǹkan ẹlòmíì lè ti wá pé nǹkan tó ń fẹ́ nì àbí nǹkan kan tẹ bá tún ṣe ẹlòmíì mọ̀ pé àwọn ọmọ èèyàn kò bọ́lọ̀ ṣe dá wa ni kò ń ṣe pé mo fi gbogbo nǹkan ò ṣáà lè tẹ́yàn lọ́rùn kò dẹ̀ sẹ́ni tó tó perfect but nípa iṣẹ́ yìí ẹ mọ̀ àwọn èèyàn mi máa wá wọ́n máa ní báyìí ẹlòmíì lè débì kò ní ẹ torí oríṣiríṣi nǹkan la fi ń gẹrun fáwọn èèyàn so ẹlòmíì ó lè jẹ́ pé bóyá eh, kíní ayé àtijọ́ ẹ̀ òun lọ́ fi ń ba yọ shaving eh, orí ẹ̀ lọ́ fi ń ba calf tó bá dẹ̀ débì tá máa lo clipper ló gba àwọn kan bẹ́ẹ̀ yẹn ó lè ní eh, irú àyàfihàn lòun fẹ́ ayé dẹ̀ ti ojú ti là ju gbogbo nǹkan tá à ń sọ yìí lọ so ẹlòmíì ti bá wá bẹ́ẹ̀ ó lè jẹ́ táwọn ti ayé gbà yẹn so gbogbo ẹ̀ náà à ń try láti amend à ń ṣe gbogbo ẹ̀ kó lè bọ́ sí ọ̀run fún àwọn customers wa. ẹ rí nǹkan tí ìjọba tí mo bá lè sọ pé kó fi support wa ojú pé ṣe rí iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ tó pé ṣe rí orí irun wa yìí òun lẹ̀ wá ara wa àwọn nǹkan tó dẹ̀ wà ń bí yìí àmọ́yé àwọn nǹkan tí a fi ṣiṣẹ́ tí wẹ́ pé wọ́n ń ṣe tí ò jẹ́ èyí tó jẹ́ tìgbàlódé gangan tó dẹ̀ pọ̀ ṣe ń gbọ́ sórí àwọn nǹkan kan tún wà níbi táwa náà ti gbá àwọn research bíi àwọn social media tá a bá lọ síbẹ̀ tá a rí lókè òkun tó dẹ̀ yẹ pé wọ́n ń lò ẹ̀rẹ́ lómi tá a bá máa gẹrun fún tó bá máa lọ bí challenges tí mo sọ lẹ́ẹ̀kan tó bá máa débi wọ́n á ní nǹkan báyìí báyìí láwọn ọ̀hún dọ́hùn kò dẹ̀ sí yẹn bíi pẹ̀lú pé báyìí báyìí náà ó ní iye tí wọ́n ń gẹ̀ lọ tó bá yẹ pé àwọn náà ní irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni ó possible kò yẹ pé iye táwa náà tún fi ń gẹrun ó máa gbé pẹ́ẹ́lí torí irun èèyàn òun lè wá rẹ̀ so tó bá dẹ̀ ṣe kíìpù ẹ̀ sí òun ló ṣe máa jẹ́ tó jẹ́ kókó so àwọn nǹkan ìgbàlódé ẹ̀kọ́ ìjọ̀kọ́ bá wa kò jẹ́ tún ṣe pé tó bá tún kódé náà kọ́ ṣe ní ìyí tó máa wà ní rọrùn fún wa láti rà. irú nǹkan tí àtàtà ń ṣe ìdáìtẹ́gbélẹ̀ yìí náà ó jẹun tó ṣe kókó gan nípa advertisement àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn bòmíì máa wà tẹ́ pé lè gbé bíbọ̀ sí àbí nǹkan kan bẹ́ẹ̀ fún bábínkínní àti pé kí wọ́n àwọn nǹkan tèmi tún ń wò ní pé ṣe rí oríṣiríṣi bábà ló wà ẹlòmíì kan lè kọjá níbì kan kó gbé kinní kọ́ńténà olóhùn ti ń gẹrun tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ nígbà tẹ́lómi bá dẹ̀ máa dọ́dún ẹ̀ tó bá máa lọ gẹrun ó lè jẹ́ pé bóyá fifteen naira kan ló ń gẹ̀ nípa ń pé ẹgbẹ́ gbẹ́gbẹ́ wọ̀ ló fi ń ṣe ṣe understand so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kọjọ àwọn bíi nǹkan tó yẹ pé a lè a lè ta lè máa fi irú irú nǹkan tá à ń ṣe sìn kò sẹ́ni tí ò tí ò ń gẹrun so irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà táwa náà bá ń showcase irú there was a time tó yẹ pé òun àwa náà ká gbé lọ sórí amóhùnmáwòrán báyìí láti ṣe àwọn owó tó ń bíìlì wa ó ti pọ̀ jù kọjọ tá a bá advertise ọjà àti ẹlòmíì mọ ibi tá ti ń gẹrun yìí torí ẹlòmíì mọ̀ pé ibi báyìí báyìí jẹ́ báyìí tó ti ń gẹrun but wọn ò mọ kókó ibi tó wà dáadáa so nípa advertisement tá a bá tún ṣe yẹ kọjọ àwọn owó yẹ tó bá lè bá reduce ẹ nínú àwọn media houses ká fi advertise ẹ mo believe pé a tún gbèrú jù báyìí lọ pẹ̀lú ògo Ọlọ́run. torí nípa torí ó jẹ́ pé nǹkan tó ṣe kókó táwa náà ti padà fèsì ẹ mọ̀ pé mo sọ pé iṣẹ́ yìí ó ti jẹ́ iṣẹ́ tó ti wù mí tẹ́lẹ̀ kí n kọ́ bọ́ nípa ń pé àìbìkítà àti wò pé ìwé ìwé ìwé náà ni gbogbo ẹ̀ ẹ mọ orúkọ báyìí tó bá yẹ pé àwọn náà mo fẹ́ kọ́ try kọ́ ni lọ́kàn pé iṣẹ́ ọwọ́ kan ó ṣe kókó iṣẹ́ ọwọ́ ó ṣe kókó gan láyé tá a tiẹ̀ wá sìn irú tó bá ṣe ẹlòmíì lè wá skul àmọ́ ìyá àwọn tó ti kọ́ṣẹ́ bíi tó ti lọ tẹ́ pọ́ lọ fi kàwé skul wọ́n tún fi lára owó tán rí ní skul tó fi ń gẹrun wọ́n fi ń support àwọn òbí wọn nípa owó school fees àmọ́ e drop out ní school kò ń ṣe pé bóyá nípa ìwà pálapàla tó ń wù bọ́ nípa gbèsè pé owó àti fi tẹ̀síwájú òun ló ṣe kókó bó bá jẹ́ pọ́ ní iṣẹ́ ọwọ́ kan tó ń ṣe pẹ̀lú ẹ̀ báyìí kò sí bó ṣe máa jẹ́ wọ́n á sì máa rí díẹ̀díẹ̀ ghana náà ti bẹ̀rẹ̀ nígbà yẹn i'm very sure irú yìí tí mo sọ fún pé eh, òkè òkun yẹn ló yẹ ká àti ní branch ń bẹ̀ màá ti àti ẹ̀ ti ní tipẹ́ bọ́ a dúpẹ́ fọlọ́n pẹ̀lú ibi tá a wà yẹn so kọ́ jọ ẹmọ tọmọdé bá ọ̀nàwó tó ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣù ń yálò sẹ́yìn bá lọ tó jẹ́ pé ò ní nǹkan kan tó ṣe kò sí bó ṣe ní ṣìṣe ibi ẹ̀ ló ti máa rọ̀ ọ̀rẹ́ kan tó máa ní já lọ ṣe nǹkan kan ó máa yọ owó wọn kíní kan bọ̀ ṣé wọ́n tó bá ní iṣẹ́ tó ń ṣiṣẹ́ ló máa ráyè pé èèyàn kan máa ní já lọ ibì kan wọn ò ní lè fi nǹkan tàn ẹ́ nà so kọ́ jọ nítorí ọlọ́run nǹkan tí mo fẹ́ kọ́ tún fi sínú àjẹ́ńdà àwọn onírìn àjò wọn nílé ayé yìí ni wákì o ọ̀rẹ́ mi tẹpá mọ́ṣẹ́ o wákì o bájọ́ bó tún fíjọ́ ọ̀gọ́dé o wákì o ọ̀rẹ́ mi múra sí iṣẹ́ o wákì o bájọ́ bó tún fíjọ́. iṣẹ́ òun lògùn iṣẹ́ o ẹ ṣe gan-an ọlọ́run apọ́n ilé o ẹ ẹ máa wo Orísun TV ó ṣe kókó gan ẹ ṣe gan